wọ́n ní rọ́lẹ̀ ń pa ẹ̀bí ẹ̀pà tẹ̀ máa ń sọ ilé ìjọsìn náà pé irọ́ ni sátánì ń pa ìhàlẹ̀ lásán ni ọlọ́run mi ti gbàkóso ẹfẹ́mi adésínà náà sọ pé irọ́ ní gbogbo ẹ̀yin minorities tẹ sọ pé ẹfẹ́ ẹfẹ́ jáwé gbélé ẹ̀ lọ kìdíbọlé fún ààrẹ wa wọ́n ní minority ní ẹ̀ tó nǹkan kan péréte nìyí bàbá aláì mohammed náà ní <laughs> mo fi rẹ́rìn yàngì rẹ́lẹ̀ pa ẹ̀yà wa ilé ẹ̀yìn kan mo fi rẹ́rìn yàngì o gbogbo ibi tẹ́ ti wò mí tí ọwọ́ jàrin ìṣẹ̀lẹ̀ wa tó dé àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pọ̀tọ́jà kojú rojú kóhùn tún gbóhùn lónìí lónìí sunday lórí ètò kéne ojúkojú adéjọkẹ́ Bákàrè lórúkọ títí èmi bó kí yín lẹ́ẹ̀kan sí ọláyẹ kì í fòkó fapá kan fòkó ṣeé lórí ètò ojúkojú tá a bá ti pé méjì irọ́ ni à lè fò papọ̀ a kò yẹ fẹ́ fò ìkejì mi náà wà lágoro pẹ̀lú mi ẹ jẹ́ kán yọjú kán kéèyàn ra lé pé bó o lọ̀dẹ̀ lónìí ọjọ́ ìsinmi. Hmm. ẹni bá ní ti òróró báwo nínú odidi màálù <laughs> ẹni ẹ fẹ́ bodidi ẹran jẹ́ ni òun lọ̀rọ̀ Fẹ́mi Adésínà Adéjọkẹ́ fi wọlé pé ó sọ pé kékeré làwọn kan tó sọ pé káàrẹ̀ máa lọ àdáwọn fẹ́ yà rẹ̀ nípò pé àkóhùn lè ṣe é hmm. ẹni bá ti sọ pé òróró kéré ní odidi màálù ẹran yẹn máa bàjẹ́ ni kò yá ní rẹran yẹn jẹ kò ní rí jẹ ni torí pé bó ti kéré tó yẹn ó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ ẹni kékeré la bẹ́rẹ́ kéré kì í ṣe mímì fàdìyẹ eléyìí la fi ń kín káàbọ̀ sórí ètò wa ètò yìí ta pè ní ojúkojú nínú òṣèlú léni ọjọ́ Sunday tó gbẹ̀yìn ọjọ́ ìsinmi tó gbẹ̀ nínú oṣù keje ah, kẹrẹ ṣé ló gbẹ̀yìn báyìí ah! so ọjọ́ ìsinmi tó gbẹ̀ nínú oṣù keje abínkì ń káàbọ̀ sórí ètò yìí ètò wa táti máa ma yànnà náà ọ̀rọ̀ lóríṣiríṣi pàápàá jùlọ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lágbo òṣèlú káàkiri ní gbogbo àgbáyé ń ń fún ní gbogbo orílẹ̀ nàìjíríà lọ́wọ́ báyìí àwa ni wọ́n ń wò pé ó ti ṣẹlẹ̀ o ó ti ṣẹ̀ bí ọ̀rọ̀ ọmọ tó ń kọ́ ọmọ lórí yẹn <laughs> orúkọ mi ò yí padà yọ̀ mí ọmọ náà ni ẹ má bá wa ká lọ. <laughs> what did you say? ọ pé sàṣù ṣe ọrọ àwàdà kiri ó ń ó ń láti ń pè é ó ti kọjá ó ti kúrò ló ń ó ń ó ti dé báyìí o. olóògbé Awólọ́wọ̀ tó sọ pé ó ní Àbújá ti wá débẹ̀ sí ó ti wá di sí. kò tí ì dẹrú kò tí ì dẹrú kò tí ì dẹrú ó ń ó ń náà yìí ń pè é ó ń ṣé àrídájú wà páàrẹ̀ wà gan kó tiẹ̀ ń gbọ́gbọ̀n kan táwọn èèyàn sọ. ṣé ó dájú kó ń gbọ́ ṣá. ìtorí ńgbà tó yà mí lẹ́nu. ìgbà tí Buhari ṣe sọ pé wọ́n ní wọ́n ní ọmọ náà fẹ́ jí ọ gbé ẹrù fàáyì wọ́n fẹ́ jí wa gbé wọ́n fẹ́ jí wa gbé tó ti ń sọ láti láti ibi tó ti lé lọ́sẹ̀ kan sẹ́yìn gbọ́dọ̀ ẹ̀jì mi tí ò tí ì gbọ́. tí ò tí ì gbọ́ ó dídí ààrẹ. tí nǹkan bá tẹ̀ kọ́kọ́ ìṣara àlùbáyé òun náà ló pàdé pípa tí olùkọ́ni ilé àwọn yunifásitì táwọn olùkọ́ni wà ní hmm. ìdásílẹ̀ fún mi. láti ibi oṣù ó ti lọ bí oṣù mẹ́fà bí ó lọ méje báyìí. kò tètè gbọ́. bóyá wọn bóyá wọn gbọ́ ní àti gábà àti malam gábà ṣéwù <laughs> àti malam àti géèmù àwọn gbẹ́dì yẹ o ẹjọ́ <laughs> owó tán san fún wọn ni pé gbogbo òròyìn tó bá ti jáde wọn ni pé wàhálà yìí ni èyí ni máa ràn tó bá ti yẹ ni pé ìròyìn tó ní kọ́ wọn ni pé tó bá ti jẹ́ funfun ni ẹ̀yin ẹ̀ṣẹ́ àwọn náà mi tẹ̀ máa fi sọ pé dúdú ni ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ lọ́ọ̀yà ni ṣe ìpínlẹ̀ ọ̀rọ̀ lọ́ọ̀yà hmm. bàbá fẹ́ Ọbásanjọ́ ní tẹ bá fẹ́ confusion mẹ́wàá ìporúru ọkàn mẹ́wàá ẹ mú ọ̀rọ̀ àkórí kan ẹ wá pe lọ́ọ̀yà mẹ́wàá kalẹ̀ kẹwàá jù sáàrin wọn ọlọ́run bá ń gbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tán ti máa wo fún yín gbọ̀ngàn tó wá lọ́rọ̀ ayín à ọ̀rọ̀ àwa padà sọ̀rọ̀ bó bá kọjú sí ẹ̀ta bó bá kẹ́yìn sí ẹ̀ta bó bá kó wọlé kankan tẹ́lẹ̀ ara ẹ̀ pa lórí ọ̀rọ̀ àwọn tọ́nà fẹ́ jáwèé bàbá kìdí wọlé kúrò lórí àlefa o pójú òṣùwọ̀n tó lórí ọ̀rọ̀ tán tó ń fà nílé ìgbìmọ̀ asòfin nílé ìgbìmọ̀ asòfin sì kò fara rọ wọn ti pín yẹlẹyẹlẹ báyìí tẹ́lẹ̀ ní APC ló ní majority sixty four ṣùgbọ́n kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ di sixty two ní báyìí nígbà tọrọ àyàn bàbá lọ jókòólé jókòólé Fẹ́mi Adésínà ní rọnà pa wọn à lẹ́nu minority ni wọ́n tó nǹkan kan bá rí mi lọ́jọ́ kó lọ kiri wọlé bo ni wọ́n fẹ́ sọ pé kinní kan nǹkan kan ló fà tó fi dọ̀rọ̀ pé ààrẹ òun sùn ṣé àrẹ ó rà pàrẹ wọn kúrò lórí bẹ́ẹ̀dì àbí ohun tọrọ fún àná tó ní pé wà lọ́jọ́ kò sí lẹ́gbọ̀n tọrọ tó wá dà báyìí ń sìn í pé ó ti fi hàn gbangba gbangba pàápàá jù olórí ọ̀rọ̀ bàbá wọn fẹ́ jí wá gbé tó lóhùn ò tó wáyà ẹ̀sẹ̀ ń pẹ́ service chief nígbà tí ọ̀rọ̀ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ń lè gbìmọ̀ aṣòfin lórí ọ̀rọ̀ pé ààbò kò ṣàbò ṣàbò tí wọ́n sọ ní yàrá lọ́jọ́ Tuesday tó dọjọ́ Wednesday tí minority leader tó náwó pé bàbá ibo ń bọ̀rọ̀ ń tà sọ ní àná ṣé ẹ̀ ní sọ ní ṣe báyìí tí bàbá dojú ọwọ́ bolẹ̀ pé yẹn làwọn ahmed làwọn pé ayé ò yọ tó fà á tó fi pọ́n jáde wọ́n ahmed ń du àga wọn ni ahmed lawal ó ń du àga ẹ̀ pé tán bá lọ tán bá fọwọ́ sí pé kí kò ní jẹ́ senate president ó lè ṣẹlẹ̀ ó lè rí bẹ́ẹ̀ nígbà tọ́rọ̀ wa lọ báyìí sí ọ̀rọ̀ ààbò ló fà á tó fi ní pé káàrẹ̀ wa lọ́ọ́ rọ́kúnlé àwọn òfẹ́ lórí àga mọ́ wọ́n ti wá ń sọ nǹkan kan fún wa pé n tó lè ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n bá ní káàrẹ̀ máa lọ jẹ́ pé fẹ́mi adéṣọ́ni kò ṣeé ṣe kò tiẹ̀ lè ṣeé ṣe kò lè wáyé ṣe òkú kan tí Fẹ́mi Adésínà sọ nìyẹn ẹ wọn ti wá fún lẹsẹ pé n tó máa ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wọlé ara wa n tó wáyé táwa náà ti pé ń pa wọn à lè ṣe nǹkan kan ẹnu àpò dọ̀tí gẹ́gẹ́ bí bàbá ọ̀gá mi àgbà Aburosomide ṣe máa ń sọ àyíntẹ́ táwọn àpò bá dọ̀tí ọmọ owó jáde ọmọ owó jáde ni nǹkan kan ò yá ike nǹkan tó lè ṣẹlẹ̀ bó ti sọ pé kò lè wáyé kájọ́ pé tiẹ̀ wá wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà kájọ́ tiẹ̀ wá wáyé kí làwọn nǹkan tẹ̀ rò pé ẹ̀kọ́ tẹ̀ rò pé a lè kọ́ ń bẹ̀ tàbí ìfàsẹ́yìn tó lè mú bá èbò ọdún 2023 ṣé kò lè mú fàsẹ́yìn bá. lákọ̀ọ́kọ́ kákọ́kọ́ bira pé Fẹ́mi Adésínà sọ pé kò lè wáyé kò lè wáyé lákọ̀ọ́kọ́ ẹ̀jẹ̀ kọ́kọ́ bira pé ta ni ta ni Fẹ́mi ah, Adésínà ó dáa náà lákọ̀ọ́kọ́ bira wa bẹ́ẹ̀ àwọn ará ilé mọ̀ o pé àwọn tabaníkà wò ó sìn wọn náà fẹ́ yọ ààrẹ ọmọ Nàìjíríà nítorí nǹkan kan <laughs> ọmọ Nàìjíríà ló dìbò fún ààrẹ ìlérí tọ́dẹ̀ àwọn máa protect àwọn adá nàìjíríà gbà táwọn ń bọ̀ in fact ìyẹn gangan ló tọ̀pù agenda àwọn pé ìlú yìí ti dàrú jù ìwọ ọ̀gbẹ́ni jòná yìí ó dàbí pé òun sùn hmm. ìyẹn jonathan pé ó pé òun sùn jù kúrò ń bẹ̀ jẹ́ ká ṣe àkọ́kọ́ dẹ̀ tí a bá ṣìwé òfin nàìjíríà nǹkan àkọ́kọ́ tó wà ń bẹ̀ ni pé a president must protect the, uh, life. the life and property of Nigeria um, so now ìlérí wọn ni pé ẹ máa dáàbò bò wá tẹ bá ti dé ẹ ti wá dé síjọba ń sìn yìí ìyẹn lọ alákọ̀ọ́kọ́ tẹ gbọ́dọ̀ kọ́kọ́ ṣe tó bá sọ pé ẹ ṣe dáadáa nítorí ààbò ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ táwa ni Fẹ́mi Adésínà nínú ìwé òfin Nàìjíríà. ó ní wọ́n fún la fún wọ́n fún la wọ́n fún la appointment. kò sí bẹ́ẹ̀ àwọn tá a dìbò yàn. náà ni pé kó wá máa lọ. àwọn náà láṣẹ wọ́n dẹ̀ láṣẹ kódà wọ́n láṣẹ àti yọ tán kan tún yọ president kan yọ àwọn méjèèjì papọ̀ kó máa sọ pé kan yọ ààrẹ àti gbákejì bẹ́ẹ̀ ni wọ́n láṣẹ àti yọ méjèèjì nǹkan tí òfin Nàìjíríà sọ ni pé tí ààrẹ ò bá ṣe dáadáa kan yọ tó bá kójú òṣùwọ̀n tó àbí ó bá ní àìlera kan yọ kan fi igbákejì sí tó bá fi igbákejì méjì ni wọ́n lè gbá wọn síta àwa fi àwa fi adarí iléègbìmọ̀ aṣòfin àgbà á bọ́ sórí àga. adi ààrẹ so wọn á yan lómi láti ibi tóun ti wá wọn á fi dípò ẹ mm. ìyẹn àkọ́kọ́ bẹ́ẹ̀ díẹ̀ lórí pé kí ló lè ṣẹlẹ̀ pé bóyá tó bá ṣẹlẹ̀ tán bóyá o lé fún. ìbò twenty twenty three. kò sí ewu kankan fún. nígbà tó bá bọ́ sí kájẹ́ pọ́n tiẹ̀ ní kó máa lọ tán jọ gbá kínní gbá kejì tí gbá kẹta bá bọ́ síbẹ̀ yẹn Ahmed Lawa ṣé kò ní rò pé ah ah. kò léwu fún kankan ìdí tí ò ṣe léwu ni pé aga tèmi aga iye mi náà. ìdí tí ò ṣe léwu ni pé ìwé òfin ó ní àwọn tó wà bẹ́ẹ̀ wọ́n take out of office ní ọdún mẹ́ta àbọ̀ sẹ́yìn mm. yàtọ̀ sí kágbàgbé ọdún mẹ́rin tó ti ṣe wọ́n ti wá dé sìn ìjọba tó kàn lò ó kù bí oṣù mẹ́fà ilé ló máa parí ẹ̀. ìyá kan parí ẹ̀ wọ́n á dẹ̀ dìbò ní nàìjíríà yìí wọ́n á dẹ̀ máa lọ. kò lè yí padà pé ká súnlò síwájú. tó bá lóun ò yí padà ilé ẹjọ́ torí pé wọ́n á lọ wo ballot paper tó gbé wọn wọlé ṣé ìgbà tí wọ́n dìbò fún ṣé wọ́n bó ṣe wà yẹn. ṣé ìwọlé gẹ́gẹ́ bí ààrẹ ni. gbogbo tó máa pè ní gbogbo àsìkò tó máa bẹ̀ ni pé interim president ló máa jẹ́ fìdí hẹ́ni. fìdí hẹ́ni. òfin fàyè gbà ó ti ṣe láwọn ìmọ̀ iye àwọn state ẹ pé wọ́n á ní kán hand over fún àwọn eh, fún àwọn speaker house so wọ́n á ṣe ìyẹn kò dìbò lọ́wọ́ ètò òbó ti wà ńlẹ̀ and bọ́dí ọ̀tọ̀ ló ń ṣe kánáà wáyé pé bọ́dí ọ̀tọ̀ ni bọ́dí tó ń ṣe ètò òbò wọn ò sọ pé àwọn ò rówó hmm. then tí wọ́n bá yọ ààrẹ kúrò níbẹ̀ pé kó lọ kó lọ sí mi ọ́fíìsì tó wà yẹn aṣojú ọ́fíìsì yẹn ló jẹ́ iṣẹ́ ìjọba ò dúró ẹni tó bá dé á bẹ̀rẹ̀ láti ibi tó ṣe dé á máa tẹ̀síwájú ní títí ọjọ́ á fi pé so kò sí àlébù kankan kò sí ẹni kò sí àlébù kankan náà káwọ àǹfààní tó wà ń bẹ à ní sọ pé kò sí àǹfààní ń bẹ torí pé tí aṣọ kan ò bá darúgbó a kì í pààrọ̀ ẹ̀ ohun tí wọ́n sọ fún mi ni pé ààrẹ máa lọ tí ètò ààbò bá ti wà ń lu gbogbo nǹkan láti ní torí ètò ààbò ló rọ̀ mọ́ gbogbo nǹkan àwọn tó ń kó oúnjẹ wá láti ilẹ̀ haúsá àwọn tó ń ti bí Ìlọrin oúnjẹ lọ́hùn yẹn tí ọ̀nà bá fìrì tí ò sí wàhálà. oúnjẹ á pọ̀. oúnjẹ á pọ̀ níwọ̀nba ọ̀sẹ̀ tó ń parí yìí yìí aróṣiṣi tó ṣẹlẹ̀ Àbújá wọ́n ti ń ta àwọn iléèwé pa. wọ́n ti pa wọ́n ti ń ti pa ni wọ́n ti ti pa wọ́n ti ilé ìwòsàn wọ́n ti bẹ́ẹ̀ ni. wọ́n ti ìyẹn ni pé ààbò ló rọ gbogbo ẹ̀ ọrùn àbọ̀ ní gbogbo ẹ̀ wà. ó dà pé Taliban ti gba ìṣàkóso ìṣẹ̀gbà ní Àbújá báyìí lára àkọ́ àkíyèsí wa kan tó ń pè ní pé ààrẹ lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ jẹ́ ṣé guest speaker ni àbí chief eh, speaker eh, ní Liberia lórí kíni security ẹbí eh, àwọn tó pé gan bàbá tí òrìlé ti ẹ̀ṣọ́ tí òrìlé ẹ̀ṣọ́ àwọn tó pé gan kankan náà ni wọ́n. wọ́n pe olórí Nàìjíríà tó yẹ pé àti gbọ́ròyìn gidi rí hmm. láti Ìbàdàn ti wà ń bẹ̀ wọn wá ní kán máa bọ̀ kán wá sọ̀rọ̀ ètò ààbò sáwọn ló yẹ kán pè ṣùgbọ́n n tó wà lẹ̀ ni pé tí wọ́n bá ní wọ́n ní kó máa lọ kò ní palára. kò ní palára fún ìjọba àwarawa. èmi ìbá fi lè kún pé wọ́n ní pé eléyìí ò ṣẹlẹ̀ rí àfindẹ́rùbọ̀ lọ́rọ̀ ni tó bá pàpà wá wáyé lórílẹ̀‐èdè nàìjíríà tí ọ̀rọ̀ tó dẹ̀ sí pọ́n júgò wọ́n ti títì wọ́n mo tẹ̀ pa wọ́n dá mi lójú pé kò sí civil organization kan tó máa nítorí pé wọ́n impeach ààrẹ àwọn fẹ́ lọ gbé táyà sójú títì ní ààrẹ Muhammadu Buhari o mi ò rò pé ó lè wáyé lọ́wọ́ tó bá ti wá wáyé báwọn ṣe ń wò pé tó bá wáyé wọ́n láǹfààní kan wọ́n ń bẹ̀ ni pé wọ́n ní òwe Yorùbá kan ní tí o bá mú ọmọ ẹ̀yẹ́ ẹ̀ tó bá ṣe kinní kan fún un kọ́ wọn bá bẹ kó kíyèsára ni kọ́ wọn àfúrà kó kíyèsára wípé ẹni tó bá gbé sórí àga a máa wo ọ̀tún wò sí pé wọ́n gbọ́dọ̀ kọjá yìí o ṣèbí wọ́n mọ̀ọ́mọ̀ fún impeach eléko jáde ni àbí ọ̀sẹ̀ mẹ́fà péré rán fún ààrẹ kó wójú sí i pé òun táwọn fi ṣe fìdí hẹ́ síbẹ̀ tó bá kọjá yìí ojú orí pàànà máa fi gbàjú ohun síta àwọn àjò síta ipa tó wá jẹ́ gbẹ a máa sàn gbẹ ààrẹ míì ní gbẹrẹ pàkọ ètò bá máa wọlé pé wọ́n dìbò yàn ní tòótọ́ àmọ́ bó ń ṣe máa súnra kì ẹ jẹ́ káwọn náà tiẹ̀ ká tiẹ̀ gbé àkọsílẹ̀ rere kan kalẹ̀ pé ó lọ sínú ìwé ìtàn orílẹ̀-èdè nàìjíríà pé ah, ààrẹ kan ṣe ló nà gbalaja kò tiẹ̀ ṣe torí kò dọ́là ẹyọ kan over seven hundred naira la fi ń rà la fi ń rà mo dẹ̀ ká nínú kan mo kà á mi ọbẹ̀ àtẹ̀ mo èmi kà á ní kí n pé mo mọ̀ gbà náà nineteen seventy four nàìjíríà ń ya world bank lówó mm, ẹ dákun tó ẹ̀ṣẹ̀ wo làwa generation wa ṣe ẹ̀ṣẹ̀ wo làwa generation wa ṣe tó fún wa di pé àwọn tán pera wọn àwọn tán pera wọn lágbàlagbà tán ní pé the youth uh, youth of today àbí kí not too young to. Mm -mm. youth of today leaders tomorrow. leaders tomorrow. youth ni mo ti ń gbọ́ kọ́tọ́ bí mo ti ń sọ mo ti ń tí wọ́n fi di àkókò youth of today leaders of tomorrow ni àwọn bàbá tó dẹ̀ jókòó wọ́n kọ̀ wọ́n lọ wọ́n sọ pé the beautiful ones are not yet born irọ́ náà pa wọ́n ti bí beautiful ones tipẹ́tipẹ́tipẹ́ àwọn àgbàlagbà náà torí wọn bá sábẹ́ tébù. ó tún kú mọ́ wọn lọ́wọ́ lórí ọ̀rọ̀ kíni à ń gbé sùmọ̀mí à ń jínigbé à ń dúnkòkò mọ́ni gbogbo ẹ̀ káàkiri ní ọjọ́ lọ́sẹ̀ tó parí wọ́n ní àwọn báńdíìtì àti sójà wọ́n dojú ìbọn kọra wọn ni ṣèbí tẹ́lẹ̀ tí wọ́n wá sábùjá wọ́n á rí àdòdó mọ́lẹ̀ wọ́n á mẹ́rẹ̀ wọ́n sá lọ ni wọ́n sá lọ mọ́sìn wọ́n wá dúró ti pé wọ́n ló ń ṣèjọba ìyẹn ní tàbújá ìpínlẹ̀ Ondo wọ́n tún lọ di pé bọ́jọ̀rẹ́ pé bàbá wa gómìnà ìpínlẹ̀ Ondo arákùnrin Akérédolú ó ní ọkàn lọ ṣiṣẹ́ yẹn pé wọ́n fẹ́ fi dúnkòkò ni pé construction site tí wọ́n lọ ìpè ọkọ̀ lọ jù kínní síbẹ̀ kí pọ́n wá láti jíyàn gbé àbí láti bà kankan jẹ́ ńbẹ̀ eh, àbí láti pààyàn nǹkan tọkàn wá ṣe ni pé kan wá fi bóyá nǹkan rán wọn létí pé àwọn ṣì wà lágbègbè òun ni nǹkan tí wọ́n gbé wá tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn ẹgbẹ́ òṣèlú APC méjìlá wọ́n ti kọ̀wé pé àwọn lọ PDP wọ́n ti fún ààrẹ iléègbèmọ̀ asòfin ìyá Ahmed Lawal ṣé bẹ̀jọ́ nìkan láwọn wà sixty two náà láwọn wà Eh, tán bá méjìlá bá kúrò nọ́mbà kí náà máa wà yẹn nínú wọn àwa di two àwa fifty àwa di pé ìjàkadì owó àdì fẹ̀gbẹ́ ẹ láwọn àgàn ṣe é ṣe kó pàdánù àga ẹ̀. tí làwọn àgàn ò bá ṣọ́ra mi tó wà yẹn yóò pàdánù àga agbára ti wà fáwọn ti bí láti yọ báyìí bẹ́ẹ̀ ni torí pé wọ́n ti ní majority tọ́ba dé tọ́ba dá wàhálà lẹ̀ wọ́n á yọ tí ó sì tún tó máa ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni ìyá ọlá ní kakọ́ pẹ̀kẹ́lù ní abala títí ilé ìtàbá padà dé nínú ojúkojú àlejò wa làjọ máa kọ̀wọ́ rìn wọnú ilé ohun tá a fẹ́ pẹ̀kẹ́lú oníṣe pẹ̀lú bí ọ̀sẹ̀ méjì àbọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tán lọ rán aṣọ sáwọn èèyàn kan lọ́rùn tán náà ní bíṣọ́ọ̀bù wọn la fẹ́ pẹ̀kẹ́lú báyìí kí wá sọ̀rọ̀ bíṣọ́ọ̀bù nìkan la fẹ́ sọ orí pẹpẹ ilé ẹ̀sìn ipa òun náà ń kó lórí ọ̀rọ̀ òṣèlú àwarawa lórílẹ̀‐èdè nàìjíríà ẹ jẹ́ ká lè lágbára tá a bá padà dé ojúkojú sì ń tẹ̀síwájú ẹ má bá wa bọ̀. àmà tó ti bẹ̀rẹ̀ náà nìyẹn lórí ètò ojúkojú lónìí mo ní tẹ́lẹ̀ bá máa padà wọlé awakọ̀ lálejò àlàjọ máa fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ wọlé lórí kíni ohun tá a ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà òun náà la tẹ̀síwájú lórí ẹ̀ àti ń wò ó títọ́jọ́ mẹ́ta náà ṣùgbọ́n ó ti wá dójú ẹ̀ báyìí ó ti débi ṣoṣo ó dandan kí fúnrọ̀ ó là kí n tó ṣe atótónu jù ká tó sọ ní ta sọ̀rọ̀ lórí lónìí ẹ jẹ́ kí akọ́ fojú àlejò wa hàn láti apá àlàáfíà mi àwọn náà ni ajíhìnrere eh, Samuel Ajayi wọn máa kí ẹ̀yin ara lé lẹ́kùnrẹ́rẹ́ fúnra ara wọn bàbá ẹ bá wa kára lé. akíyé ẹ kú iṣẹ́ òní kí olúwa kó wà pẹ̀lú wa. àmín ẹni ẹ náà lọ́jọ́ ìsinmi àtúngbé ajíyìn rere wá sórí ètò. iṣẹ́ náà ìwé ẹ̀ka iṣẹ́ ẹnuṣẹ́ náà wà àwọn àti kúrò rẹ̀ níṣẹ́ àwọn ẹ̀kú iṣẹ́ ẹ̀kú ìjókòó àjíǹde ara wọn àjẹ yín sà ẹ lọ́ra lórí nǹkan tá a sọ kó tó di pé lọ sílé agodo a ní nǹkan tá a fẹ́ pẹ̀kẹ́lù lórí ètò lónìí ó dá lórí kéde ọ̀nà tí ẹ̀sìn àti ẹkùn òjẹ̀kùn gbà láti ran ìjọba àwa ara wa lọ́wọ́ ṣé wọ́n ti ràn án lọ́wọ́ ni àbí wọ́n ràn án lọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn mẹ́ta lórí àpò wà lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n méjì báyìí ló ta kàngbọ̀n tán fi gbàgbàgà ẹ wò ẹ competition náà méjì lágbà ẹ bá ń ẹ bá ń jù sí baba ọ̀rọ̀ wọn náà ni. ọ̀rọ̀ ẹ̀sìn ti wá di ó ti di nǹkan kan báyìí ó ti di pé tí ó bá dépò ẹ gbọ́dọ̀ lẹ́sìn tó bá a dépò o gbọ́dọ̀ ti. ẹkùn kan jáde wá. bàbá wa lákọ̀ọ́kọ́ mo tún kí káàbọ̀ lẹ́ẹ̀kan yóò sí orí ètò wa tá a pè ní ojúkojú nínú òṣèlú hmm. láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn sìn àbí jù bẹ́ẹ̀ lọ kó tó tó ọ̀sẹ̀ méjì sẹ́yìn kó tó di pé wọ́n tún wá gbàgbà wa dẹkùn ti kedere bẹ́ẹ̀ wò ní ọ̀sẹ̀ tó kọjá ní Àbújá ó di pé wọ́n rẹ́ǹtì gbá wọ́n rẹ́ǹtì wòlíì wọ́n rẹ́ǹtì bíṣọ̀bù kankan ni awuyewuye ti wà pé òkè ta ni ó ṣe gbákejì àwọn tí ó jẹ́ olùdíje àwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan pàápàá jùlọ ẹgbẹ́ APC tí a wò pé àwọn náà ń ṣe ìjọba lọ́wọ́ ẹ jẹ́ ká wá wò báyìí níbi tá a bá dé yìí sìn wọ́n wò pé ó máa rí bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀ àṣàdédé la kàn rí pé wọ́n kóra wọn jọ l'Àbújá wọ́n bá ní òkè kí wọ́n fi ojú gbákejì hàn àwa rí pé mùsùlùmí pẹ̀lú mùsùlùmí ni ó fẹ́ díje ní ààrẹ àti igbákejì ẹ̀ ó di pé wọ́n ń gbé àwọn bíṣọ̀bù kan wá wọn ní bíṣọ̀bù tọ́ ni wọ́n wọn láyédèrú ni wọ́n gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run ẹ jẹ́ kí kọ́kọ́ béèrè báyìí pé kí ni ìwòye yín ọ̀nà wo gan-an lérò pé ọ̀rọ̀ ẹ̀sìn òṣèṣìn àti ẹlẹ́kùnjẹkùn tó ti gbà ran ìjọba àwarawa lọ́wọ́ látìgbà tí a ti ń babọ̀ débi tá a dé àti ní ìwòye ibi tá à ń bá lọ. Hmm. ẹ ṣe gan-an ọlọ́run á jẹ́ kó dáa fún gbogbo wa. àmín. orílẹ̀-èdè yìí ò ní bàjẹ́ mọ́ ó dọ́wọ́ gbogbo wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a máa ń sọ ó gbogbo wa tàbá wo ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú ọ̀rọ̀ politics àwọn olóṣèlú gbogbo wọn náà ní church tí wọ́n ń lọ abánìní ká wo mùsùlùmí náà gbogbo wọn náà ní mọ́ṣáláṣí tí wọ́n ti ń gbàdúrà tó bá dẹ̀ lóògùn tó ṣe òṣèlú òun ò ṣe christian òun ò ṣe muslim ẹnì kọ̀ọ̀kan wọn ló ní gbó awo tí wọ́n ti ń sọ̀rọ̀ ṣùgbọ́n tá bá ní ká wo àǹfààní tí a ti rí jẹ láàrin ẹ̀sìn lórí ọ̀rọ̀ òṣèlú tí ìbá ṣe tẹ̀sìn orílẹ̀-èdè á ti dàrú. lọ́nà wo. pátápátá ẹ ṣe nínú àwọn ìjọ wa kọ̀ọ̀kan a ní Sunday school mbẹ then Yorùbá sọ̀rọ̀ kan a ní ọmọ tuntun àlejò ayé àbí kí nìdí tá a fi ń pè wọ́n ní àlejò ayé náà ni pé àwa tí wọ́n bá láyé àwa là ń kọ́ wọn àwa là ń sọ bí wọ́n ṣe máa ṣe then òṣèlú gan ti wọnú ṣọ́ọ̀ṣì gan fúnra ẹ̀ to that irú sunday school yẹn ó enlight àwọn ènìyàn láti kọ́ wọn ní ẹ̀kọ́ wọ́n ṣe lè behave nígboro wọ́n ṣe lè behave láàrin àwùjọ wọ́n ṣe lè ṣe láàrin ìlú ṣùgbọ́n torí pé àti wá fail ẹ ti kùnà ṣé ìjọ ló kùnà ni àbí ìlú ló kùnà. àwọn ènìyàn ní torí pé a ti gbé yẹn sẹ́gbẹ̀ẹ́. a ti gbé ẹ̀kọ́. a ti gbé ẹ̀kọ́ yẹn sẹ́gbẹ̀ẹ́ n tá síwájú bí nǹkan ṣe máa ló ń kù tó ń kálukú ẹ bóyá ilé ìgbìmọ̀ asòfin ìbàjẹ́ wọ́n rán mi wá láti ẹkùn wa ni tábàdẹ̀ ń pín gbúdọ̀ pín kan wá wọ́n bá délé náà kò ní fi jíṣẹ́ so àwọn nǹkan wọ̀nyẹn kágbà pé wọ́n tẹ̀lé ìlànà ọlọ́run tó wà nínú ìjọ oníkálukú now like now ìgbà kan a máa ń wàásù as a christian pé a gbúdọ̀ ṣe politics nígbà ó yá sí ṣe then kí ló fà á ẹ̀kọ́ ń gorí ẹ̀kọ́ láti inú ìjọ wa gbogbo àwọn nǹkan táwọn ọmọ wa bá lọ́wọ́ wa àwọn náà làwọn náà ń ṣe to that ẹ̀sìn wúlò nínú òṣèlú tí èèyàn bá practice ẹ̀ dáadáa tọ́mọ̀ pé kírísítẹ́nì lélẹ́yìí ó dẹ̀ ń wà bíi kírísítẹ́nì ọmọ pé mùsùlùmí ni òun wà bíi mùsùlùmí then àárí pé gbogbo nǹkan ó máa ó máa lọ nírọ̀wọ́ ọ̀rọ̀ sẹ̀ bọ̀ tó wá jẹ́ pé káfà máa ká máa fọgbọ́n orí tó lọ báyìí bá ṣe ń tó lọ kò lè work. ọgbọ́n orí bíi bóun náà fi ń tó àbí bóun náà ọ̀rọ̀ ọgbọ́n orí ṣe fẹ́. ẹ ṣe now sẹ́mu wájọ sọ̀rọ̀ nígbà kan pé orílẹ̀-èdè yìí ìgbà tí Goodluck Jonathan wà lórí oyè ó mú mùsùlùmí ó fi sí gbákejì ẹ̀ àbí mm. Ọbásanjọ́ ó mú mùsùlùmí ó fi sí gbákejì ẹ̀ even nígbà tí àwọn ológun wà ń bẹ̀ gan wọ́n lo mùsùlùmí àti mùsùlùmí ṣùgbọ́n àwọn fà ń wò pé ìgbà tí Abíọ́lá fi contest yẹn ìyà ń jẹ Nàìjíríà gidi gan then òǹkálukú ló ń wá ọ̀nà àbáyọ gbogbo òlú ló dẹ̀ fẹ́ràn Abíọ́lá àwọn àti wò pé ó máa jẹ́ solution so kò sẹ́ni tó rí náà rí nǹkan tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n báyìí ìyà tuntun jẹ Nàìjíríà ní ọ̀nà bòmíì àwọn àwò pé tí eléyìí bá fojú wò kí tọ̀hún náà fojú wò agun pé tó bá mú pé mùsùlùmí kìrìtẹ́nì kò fi ṣe ẹjẹ́ kan wọ́n wò bá àwọn kìrìtẹ́nì náà tó ní pé àwọn ń fẹ́ kán fi àwọn ṣe gbákejì torí lọ́wọ́lọ́wọ́ báyìí ààrẹ wa jẹ́ mùsùlùmí igbákejì ẹ̀ jẹ́ kìrìtẹ́nì ẹ̀sìn ló máa mẹ́sìn méjèèjì papọ̀ ẹ̀yin náà sọ ṣáájú ẹni tó bá mú ìwà tán wù nínú ìjọ ẹ̀kọ́ tó bá mú wà wù lórí àléfà gẹ́gẹ́ bí adarí ipò ìbádájú báyìí lọ àwọn ẹni yìí náà tá bá wò ó wọ́n ń ṣọmọ kékeré nínú ẹ̀sìn tó fi gbé igbákejì ààrẹ gan olùṣọ́ àgùntàn ni kó tó di pé ó di igbákejì ààrẹ ní ọwọ́ tó wá wà yìí sìn ẹni ò fẹ́ ká wo bóyá ọ̀rọ̀ kírísítẹ́nì àbí mùsùlùmù ẹ̀sìn kákó papọ̀ lọ́wọ́ tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́ yìí sìn lọ́nà méjèèjì ṣé ọ̀nà tó ti ń mú bọ̀ láti bẹ̀rẹ̀ ọ̀nà wọn fi ṣàǹfààní fún wa torí tá a bá wò ó náà oníkálukú ń gbà sọ́dọ̀ ẹ̀ náà ni ọ̀nà wo ló fi ṣàǹfààní fún wa ìtorí ẹni tó wà ń bẹ́ẹ̀ sí wọn ti sọ pé ìgbà tó ti débẹ̀ gbogbo àyè tó ń ṣí sílẹ̀ báyìí ọmọ ìjọ ẹ̀ àwọn tó wá láti ìjọ ẹ̀ ló ń fi sí i. bẹ́ẹ̀ni ká gbà wípé ó tó tó régé láti lẹ́lẹ̀ táwọn náà lájọ ń sọ báyìí mo ní ká ní pé wọ́n jẹ́ kó gún régé tó ń kálukú eléyìí wá bíi eléyìí wá báyìí tí eléyìí dẹ̀ jẹ́ Christian gidi títọ̀ yẹn jẹ́ mùsùlùmí gidi gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ ṣùgbọ́n ní ọ̀nà tó yẹ pé eléyìí ń wọ́nà àti kó sápò ara ẹ̀ eléyìí náà ń wọ́nà àti kó sí àpò ara ẹ̀ ṣe mọ̀ pé wọ́n ní rántí aráàlú ó dàbí àgùntàn tí wọ́n fẹ́ jí gbé lọ ni tí wọ́n fi yọ̀ sí lẹ́nu tó bá pa ẹnu dé mọ́ iyọ̀ yẹn ṣe mọ̀ pé kò ní lè sọ̀rọ̀ mọ́ kò ní lè dún mẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa nǹkan tó ń ṣẹlẹ̀ gangan nìyẹn àbá ni pé eléyìí fẹ́ pariwo mẹ́yẹn àá yọ̀ sí lẹ́nu bọ̀ bíbélì ti kọ́ wa pé ká má gba bribe. ká má gba rìbá. ká má gba rìbá àbí òkọ́ wa. oye ọṣọ wà nù ìwé mímọ́ kùránì náà pé ká má gba àbẹ̀tẹ́lẹ̀ nínú tẹ́lẹ̀sìn àbáláyé náà tí mi ò tiẹ̀ ní kò sí àní àní tó bá ti ṣe báyìí ẹsẹ̀kẹsẹ̀ nídájọ́ ti yẹn. máa pa ni hmm. láyé àtijọ́ ṣùgbọ́n láyé òde òní ọ̀rọ̀ ti yíwọ́ ní ìgbà táwa wà ní kékeré táwa ní skul ọmọdé ní oníyanrìn nìbàdàn ẹni tó ń kọ́ wa burú ju tíṣà wa lọ lórí kí náà gorúkọ ẹ̀ ní ṣọ́ọ̀ṣì ó burú ju tíṣà skul wa lọ wọn tó bá fi ẹgba sí gbogbo ẹnì abáyé tó bẹ̀rẹ̀ sí ń lù wá gbà mí gan sá láti lọ sí sunday school láti lọ skul ọmọdé àfẹ́dúró ní ọ̀dọ̀ àwọn àgbàlagbà mi tí wọn ti ní béèrè question lọ́wọ́ wa àwọn kíní wọ̀nyẹn dẹ̀ ràn wá lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹ̀dá ènìyàn ràn wá lọ́wọ́ ṣùgbọ́n nǹkan tí mo rò pé ó yẹ ká ṣe gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tá a wà lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká tó ore kó lè gún ore. láàárín ẹ̀yin ẹlẹ́sìn àwọn ẹlẹ́sìn gan tá à ń sọ yìí tí ó bá yẹ pé kìrìsìtẹ́nì mùsùlùmí kìrìsìtẹ́nì náà náà fi sí i tó bá jẹ́ pé ìjọ kan ló tún wà ń bẹ̀ wọ́n á tún ní ìjọ àwọn kọ́ ni ó tún débẹ̀ wọn ò tún lọ bójú wo àwọn ìjọ yòókù àwọn èèyàn láti ìlànà ọjọ́ ẹ̀ ló máa máa pè sí ṣé náà ń ṣèrànlọ́wọ́ fún ètò ìṣèjọba. a ti bà ilé ayé jẹ́ ọ̀rẹ́dì ó kálukú ń du àpò ara ẹ̀ pé lágbájá ṣọ́ọ̀ṣì báyìí ṣọ́ọ̀ṣì báyìí jésù ẹyọkan ní jésù jésù pé méjì tí jésù bá pé méjì ni àbá ní ká pín but kò pé méjì ẹni christian ni christian ń jẹ́ èmi gẹ́gẹ́ bí ẹ̀dá ènìyàn tí wọ́n bá béèrè mi ní ìpínlẹ̀ haúsá nílẹ̀ haúsá bíi sàǹfàrà wọ̀nyẹn wọ́n á sọ fún yín pé kò sí ṣọ́ọ̀ṣì tí ọlọ́run ò lo iléeṣẹ́ ìránṣẹ́ wa láti dá sí ó bá jẹ́ anglican ó bá jẹ́ baptist ó bá jẹ́ cac ní mí in fact mo pastor baptist church fọdún méjìlá so àwọn nǹkan báwọn yẹn kò yẹ kó jẹ́ bàríà. ìyẹn ní òkè ọ̀yá ń gbà náà lọ ṣùgbọ́n irú wàhálà tó ń ṣẹlẹ̀ yìí sì ò tí ì wà ń bẹ́ gbà yẹn. à ń gbà wà ń bẹ̀ pẹ̀lú ṣẹ̀ríà. ṣẹ̀ríà yàtọ̀ sí tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ń sìn. ah ó náà gbóná òun hmm, hmm. but ọlọ́run gbà wá during that time eh, ọlọ́run agba gbogbo wa lágbára ọlọ́run. wọn mo fẹ bẹ̀ wá ẹ jẹ́ kí a tó orin kó lè gún régé. Hmm. Eh, bóyá eh, ẹ fìyẹ sí ìgbà tá a bá parí ètò ẹ yára ilé ẹ ọ̀dà pé ẹ ń gbádùn nǹkan tá à ń jù lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ọ̀rọ̀ kí ni ẹ̀sìn àti ẹkùn òjẹkùn ọ̀nà wa lọ́wọ́ ẹ jẹ́ ká dé lágbára ojúkojú ẹ kú kàlẹ́ lọ́dẹ̀ ẹ sáré. sórí ètò wa ètò yín tá a pè ní ojúkojú nínú òṣèlú níbi tá a ti ń yànnàná tá a ti ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run tó lọ́run fún wa lórí ọ̀fẹ́ láti gbà lálejò lórí ètò yìí lẹ́ni ohun tá à ń wò ní pàtó òun ni pé ọ̀nà tí ẹ̀sìn gbà dàpọ̀ mọ́ ọ̀rọ̀ ẹlẹ́kùnjẹkùn pàápàá jùlọ lórí òṣèlú àwarawa nígbà tá a ti bẹ̀rẹ̀ láti ọdún 1999 di àkókò wọ́n fi yé wa pé ẹ̀sìn ló dorílẹ̀-èdè nàìjíríà mú lẹ́ni pàápàá ìgbàgbọ́ wò wàásù táwọn èèyàn ń wàásù káàkiri ilé ẹ̀kọ́ ọjọ́sinmi láwọn ilé ìjọsìn káàkiri bọ́tà bá wá wo ibi tí ọ̀rọ̀ òṣèlú dé lọ́wọ́lọ́wọ́ báyìí tá a bá rí i pé káàkiri àá rí i pé tí wọ́n bá ní àwọn àwọn gbésùmọ̀mí wọ́n lọ kọlu ilé ìjọsìn kan lẹ́ni yìí wọ́n lọ dàbí kọlu lẹ́ni tá a bá wò lọ wò bọ̀ àá pé wọ́n wá so ìṣẹ̀lẹ̀ yẹn mọ́ ọ̀rọ̀ ẹlẹ́sìn dé tí wọ́n bá jẹ́ pápá ìjọ wọn sọ pé mùsùlùmí ni wọ́n tábàdẹ̀ wo àwọn ibi tí wọ́n ń tọ́ lọ ń kọlù káàkiri a rí i pé ilé ìjọsìn ló máa ń jẹ́ ibi tẹ́mi ò bá gbà wò tí n bá bèrè lọ́wọ́ yín ni pé báwo ni ọ̀rọ̀ wọ́n ní tí tábà wo nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀sìn àwọn ti ń pariwo káàkiri àwọn oníròyìn sọ pé tí wàhálà bá ṣẹlẹ̀ tí wọ́n bá kọlù bì kọ́bìrì lọ́wọ́ àwọn olórí olórí ẹ̀wọ̀n lẹ́sìn dé mm. pàápàá jùlọ àwọn èèyàn ń pariwo pé pàápàá jùlọ àwọn ẹ̀sìn mùsùlùmí wọ́n ń pariwo gan mm. wọ́n ti ń pariwo kìrìsìtẹ́nì náà sìn if wọ́n tẹ̀sọ́ níbi kan pé à pé àwọn tó ń kọlu nǹkan kan pé wọn kì í ṣe kìrìsìtẹ́nì wọn kì í ṣe mùsùlùmí wọn lẹ́sìn ìbéèrè mi lọ́sọ́dọ̀ yín ni bàbá wa ni pé ọ̀rọ̀ olóṣèlú ọ̀rọ̀ ní wọ́n ń kọlùlù wọ́n ń bàlù jẹ́ wọ́n ń gbé jiyàn gbé ọ̀nà wo ni ó gbà dàpọ̀ mọ́ ọ̀rọ̀ ẹlẹ́sìn. olùṣèlú ọ̀rẹ́ pàdàpọ̀ mọ́ṣèlú. ọ̀nà olùdàpọ̀ mọ́ òṣèlú. Hmm ọlọ́run á jẹ́ kó dáa fún gbogbo wa àmín ọlọ́run á bá wa tún orílẹ̀-èdè yìí kù àmín mo máa ń sọ̀rọ̀ kan wà á ní tán bá fẹ́ kó orílẹ̀-èdè ó tòrò kán mú àwọn kán mú wòlíì kán mú àfa kán mú babaláwo ìdí tí mo fi máa sọ bẹ́ẹ̀ ni pé kò sí ẹnìkan nínú wọn tí ò ní ẹni tó ń gbàdúrà fún ṣáídà irú Buhari sì ó lè ní Christian tó ń gbàdúrà fún tó yẹ pé òun ló ń ríran tí dẹ̀ ń sọ. So pé báyìí ni ẹ ṣe olórílẹ̀‐èdè yìí o tó jẹ́ pé tó bá sọ pé ò gbọ́dọ̀ ṣe báyìí kò ní ṣe hmm. bẹ́ẹ̀ náà ni ó lè já àfa a rí chọ́ọ̀chì míì tó jẹ́ pé aláàjì ló wà nísàlẹ̀ ṣọ́ọ̀ṣì yẹn tó fi jẹ́ pé chọ́ọ̀chì yẹn fi a rí dáadáa a rí dáadáa ṣùgbọ́n tí ò yẹ kó rí bẹ́ẹ̀ wọn ò gbàṣẹ látọ̀dọ̀ ọlọ́run ni o kárí pọ́n gbàṣẹ látọ̀dọ̀ ọlọ́run ẹ̀ pé gbogbo nǹkan ò ní rí bí a ṣe ń sọ yìí mo ti rí ìgbà kan rí tí àwọn olóòṣà kan tán jà eh, i don't know èmi ti kówé lọ sí ìlú yẹn mi ní dárúkọ ìlú yẹn gangan mo kówé lọ bẹ̀ mo fẹ́ kàwé mo dẹ̀ ti kọ́ pé àwọn christian àti olóòṣà wọn ń jà pé àwọn olóòṣà yẹn wọ́n ń wìn ní christian nílé ọba àṣebẹ̀ ló ṣe ṣẹlẹ̀ nílùú tí mo kówé dé wà tí a fi débẹ̀ àwọn tó ka ìwé yẹn tán ẹni tó oníkejì jọ tí n bá fẹ́ kó o sì dúró lórí ìjọ yìí nílùú yìí tí mo tàwé nílẹ̀ yìí mo dẹ̀ ní òkè ìjọba kó omi dání hmm. torí pé ńgbà tí wọ́n fẹ́ wọ́n sọ pé ah, àwọn olóòṣà lọ pàdé àwọn kírísítẹ́nì ní ojú ọ̀nà wọ́n dá wọn dúró wọ́n da ìsọjí wọn rú nítorí pé àwọn kankan máa ń ṣẹlẹ̀ ní àkókò ìgbà kan tó bá fẹ́ jáde lọ síta. Si wọn á ti ṣe ìṣèdè pé ẹnìkan kan ò gbúdọ̀ jáde àwọn Christian yẹn wá fi ìsọjí sàkókò gbà yẹn mm. so wọn àtàwọn àgbẹ̀ ìsọjí sàkókò gbà yẹn wá rìn àwọn olùsàn yẹn náà gbé òṣà tiwọn wọn lọ pàdé wọn. moreover àwọn wọ̀nyí gan náà ọ̀dọ̀ babaláwo yìí gan tó ń sọdún òòṣà ẹ̀ yìí ọ̀dọ̀ ẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn ti lọ ń gba agbára ó jẹ́ kí wọ́n tètè capture àwọn christian wọ̀nyẹn bákan náà ni àwọn òṣèlú wa gbogbo tá à ń wò yìí wọ́n ò wọ́n ò lágbára tí ò bá sí àwọn ẹlẹ́sìn ẹlẹ́sìn ní abẹ́ wọn ìbáṣádà kó jẹ́ ẹlẹ́sìn àbáláyé àbí kó jẹ́ afa àbí kó jẹ́ prophet wọ́n lé wọ́n ní agbára mi. ẹ lo ọ̀pọ̀lọpọ̀ wọn ló ní ẹni tí wọ́n gbójúlé tí wọ́n gbójúlé tó fi represent ọlọ́run nínú ayé wọn and ọ̀pọ̀lọpọ̀ wòlíì tó jẹ́ pé oúnjẹ òòjọ́ ẹ̀ ló ń wá ọba sọ pé má lọ bẹ̀ yẹn o tó o bá fi lè débẹ̀ báyìí báyìí làwọn ó ṣe báyìí làwọn ó ṣe báyìí làwọn ó ṣe hmm. wọ́n dẹ̀ gbé ìgbésẹ̀ tí ọlọ́run bá dẹ̀ wá gbà fún wọn tó bá débẹ̀ tán ta ni yóò mọ gbọ́dọ̀ sí lẹ́nu ṣé bí àfáà yẹn ni àbí wòlíì yẹn òní yóò mọ gbọ́dọ̀ sí lẹ́nu kò sí nǹkan tẹ́ ẹ lè sọ. kò sí nǹkan tára ìlú lè sọ. kọ́nà fẹ́ sọ kọ́nà fẹ́ sọ ọba ti mọ̀mọ̀ dá wọn aráàlú yẹn lóhùn then wọ́n ó bẹ́tà kí a máa sòótọ́ fún wọn wọ́n ti fi ìlànà ọlọ́run sílẹ̀ wọ́n ti kọ ọlọ́run wọn sílẹ̀ ìbéèlì wípé àwọn àjẹ́ tó rí wọn wọ́n ti pa wọ́n jẹ wọ́n sì béè lọ́wọ́ wọn pé ṣé kí ló dé tẹ́ ṣe wọ́n láwọn ò jẹ̀bi nítorí pé wọ́n ti fi ọlọ́run wọn sílẹ̀ àwa ènìyàn ti fi ọlọ́run wa sílẹ̀ ó dẹ̀ jẹ́ kí wàhálà kó borí ayé wa ẹ̀ bá wo kòró tó kọjá yìí gbogbo wa a wà ń lé a lọ chọ́ọ̀chì mọ́ gbogbo everything ṣẹlẹ̀ rí pé rẹ́pì ń pọ̀ ń woro àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń rape o everything ńgbà tó ṣe pé wọ́n ti fa ọwọ́ ìwàásù sẹ́yìn kọ́tọ́ ni pé church ò tí balance dè ní ọ̀ tí balance lórí ọ̀rọ̀ kòró dè níyì nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ti sáko lọ. kí tẹ ṣe church nìkan gbogbo <laughs> okòwò owó nǹkan náà ti balance. gbogbo nǹkan ni ò balance lórí ọ̀rọ̀ kòró yẹn sọ ọ̀pọ̀lọpọ̀ sáko lọ gbogbo nǹkan ló ṣẹlẹ̀ mo máa ń sọ pé ẹ̀yin ìjọba pé ẹ máa sanwó fún wa torí pé àwa là ń build wọn ẹ̀yin lè ń kọ́ wọn. àwọn là ń bí ìdíwọ̀n. báyìí lè ṣe ń kọ́ wọn. ẹ̀jẹ̀ wa lè ẹ̀jẹ̀ adéjọ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá bàbá sọ inú ìdáhùn bàbá ibi kan wà tí bàbá sọ tó dùn mọ́ mi nínú jù tí mo dẹ̀ rò pé tí gbogbo wa náà mọ̀ níwọ̀n bàbí tọ́jú orí wa dé àti ibi tá a rìn dé yìí òun ni pé wọ́n ní gbogbo àwọn olóṣèlú pátápátá pé tí wọ́n bá láàfà wọ́n á ní wòlíì kan tó ń gbàdúrà fún wọn ìbéèrè mi wá lélẹ́yìí torí pé bàbá wo ibi tí abadé yìí ń sìn nígbà tí àwọn tó wà níjọba yìí ń bọ̀ àrí gbogbo wọn lọ ṣọ́ọ̀ṣì rìdíìmù wọn lọ dọ̀ àfa àwọn lóríṣiríṣi hmm. wọn dáwọ́ lé wọn lórí wọn gbàdúrà fún wọn. ṣé wọn rí rẹ pé. ìbéèrè mi ti ìbéèrè mi sí bàbá ni pé ṣé ká wá sọ pé àwọn ọ̀rọ̀ tí àwọn wòlíì àwọn àfa yẹn bá wọn sọ torí mo rí bàkan pé bàbá Adébóyè gbé gangan sọ pé ah security wà ní ọ̀rọ̀ àbótí mẹ́hẹ̀ẹ́ báwo ni ṣé ká sọ pé ọ̀rọ̀ táwọn bàbá yẹn ń sọ táwọn ìránṣẹ́ ọlọ́run yẹn sọ fún wọn ṣé ká sọ pé àwọn olóṣèlú ò gbọ́ ni àbá àwọn ìránṣẹ́ ọlọ́run àbá àwọn náà wọ́n ti wá jẹ́ dòdò wọn lè sòdodo fún wọn mọ́. bẹ́ẹ̀ ni wọ́n ti láyọ̀ àgùntàn ni wọ́n ti láyọ̀ wọ́n kàn dípò kan sọ́ọ́ ṣe mẹ́ẹ̀ wọn ò lè ṣe mẹ́ẹ̀. àwọn wo làgùntàn tó láyọ̀ báyìí. àwọn olóṣèlú wa ni àwọn ọmọ ìjọ náà dẹ̀ ń láyọ̀ àwọn ọmọ ìlú tó bá ti sọ pé kán dìbò ń sìn wọ́n bá ti fún ten thousand naira àwọn lọ́wọ́ wọ́n á dìbò fẹ́ tí wọ́n tó fún wọn lówó àwọn ọ̀dẹ̀ jẹ bí ebi pọ̀ ah ebi ń pa àwọn èèyàn wọ́n jà tanra wa jẹ ẹ bá dé èkìtì wọ́n kàn sọ pé kíní kan dìbò kó sebẹ̀ ni wọ́n pariwo dìbò kó sebẹ̀ dìbò kó sebẹ̀ ìjọ mélòó ni wọ́n wà fi jọ bẹ̀rẹ̀ ṣé wọ́n jẹ lọ́dún lọ́dún mẹ́rin. gbogbo kí ó lè má jẹ́ ìpínlẹ̀ èkìtì nìkan ẹni tó bá lówó lọ́wọ́ náà ló ń ṣòṣèlú àbí títọrọ. so that màá fẹ́ kẹ́ ẹ jẹ́ kí wọ́n kí wọ́n jẹ́ ká bóyá ká dàálẹ̀ ká túsà báwo la ṣe tún ṣá o. àwọn ọmọ tí ó wà nínú ìjọ lọ́wọ́ báyìí mm. ká bẹ̀rẹ̀ sí ń kọ́ wọn ní ìlànà ọlọ́run ju ti tẹ́lẹ̀ lọ. àwọn tó fẹ́ kọ́ wọn nílànà ọlọ́run ju tẹ́lẹ̀ lọ ṣe báwọn náà náà ìwà lórí ààyè kìíní tán yìí ń kọ́ àwọn tó wà ń bẹ́ẹ̀ sí i wọn náà náà ìwà ń bẹ́ẹ̀ nígbà tí jẹ́ yẹ tẹ́lẹ̀ wọ́n fẹ́ kọ́ wọn. àwọn ah, náà àwọn náà mo ní kán jẹ́ ká da gbogbo ẹ̀ lẹ̀ ká ká tu sà ká da padà. a máa mú wọn kúrò lórí ìjọ ni àbí bò láyé fẹ́ ṣe. ṣé àwọn pásítọ̀ mm. a máa gbìyànjú láti jẹ́ pé irú àwa báyìí ẹ i go round. mo rò pé evangelist lẹ́yìn. yes mo mo evangelism. ah mo go round Nigeria. o hmm. mo rìn díẹ̀ mo ti rìn dé ìlú àwọn oníwòwò ṣùgbọ́n hmm. tẹ tí a bá dàálẹ̀ tán bá di pé wọ́n ń kọ́ wọn ní ìlànà ọlọ́run tán dẹ̀ ń farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kò sí ẹnìkankan tó máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tá dẹ̀ mú ọ̀rọ̀ ọlọ́run lò tá misbehave kò ṣeé ṣe ná pé kéèyàn gbọ́ tó mọ̀ lò. bẹ́ẹ̀ni torí pé bí ọ̀rọ̀ tẹsán sí mo ti rí àwọn àpéjọpọ̀ kan tí wọ́n ti ní kí àwọn ránṣẹ́ Ọlọ́run kan wá gbàdúrà làbújá bí pé wọ́n fẹ́ ṣe national day kan mm. ní wọ́n ní bọ́ọ̀mà tó fẹ́ ṣe mo ti rí mi mọ bóyá ẹ̀mí mọ́ ló sọ yẹ fún wọn àdúrà ń gbà táwa ń gbọ́njú bọ̀ pẹ̀lú àwọn ránṣẹ́ Ọlọ́run tá a mọ̀ tá a sún mọ́ wọn kì í kọ àdúrà lẹ̀ mo ti rí ibi tó dé sí wọn wá béèrè sílẹ̀ báyìí nìyẹn wọn máa kà wọn máa kà wọn in Jesus name we pray wọn ti gbàdúrà gbogbo àlẹ́ ṣáà. Eh, eh, eh, èmi mo gbọ́dọ̀ mọ̀ nínú ìjọ títí wa. láìsí ìránṣẹ́ ni àbí àìlèsọ òdòdó náà ló sún wa débẹ̀. ọ̀rọ̀ tá à ń sọ iná ni owó ti da owó ti wọnú ìjọ ó ti bàjọ́ jẹ́ ah. owó ta wọnú ṣọ́ọ̀ṣì ó ta ṣọ́ọ̀ṣì rú ó wọnú òṣèlú ó dàrú ó wọ àárín àwọn àgbàlagbà gan ó dàbí wọ́n fẹ́ jọba àdúgbò ń sìn owó ti dàrú ìfàgàn ò ní sọ nǹkan gidi. ìfàgàn kì í mẹ́rin. ó dàrú ẹ̀yà ara ilé ẹ̀yà ara ilé ojúkojú sí wa lórí afẹ́fẹ́ ẹ má gbé kúrò bẹ́ẹ̀ tá a bá fẹ́ gbé kúrò ẹ lè gbé tẹlifíṣàn yìí tá a fẹ́ lọ wo ọbẹ̀ nílé nílé yàrá àdáná ẹ gbé tẹlifíṣàn yìí lọ torí àyùwà lórí ètò ẹ jẹ́ ká lè lọ agbára kára òkòtọ́ ni fún wa níbẹ̀ ojúkojú sì ń tẹ̀síwájú ẹ má bá a bọ̀. kàlẹ̀ jàre lọ́ọ̀dẹ̀ ẹ ṣe púpọ̀ bẹ́ ṣe ń bá wa bọ̀ ẹ àtiwábọ̀ sí abala ètò jẹ́ kó fẹ́rẹ̀ kó fẹ́ kásẹ̀ tó ńlẹ̀ lónìí ẹ kú sùúrù ẹ kú kó lè dà tí gbogbo wa ń bá kàkàkiri ìtafẹ́sọ̀ ń sì ni pé ọ̀nà òwú kí lọ́nà àbáyọ tí ọ̀rọ̀ ẹlẹ́kùn òjẹkùn tó lè gbà láti ran ètò òṣèlú wa lọ́wọ́ bàbá ti bá wa sọ̀rọ̀ lórí ọ̀nà tí ẹ̀sìn tó lè gbà láti ran ìjọba wọn ká dàálẹ̀ ká tún ṣà ọ̀nà tí wàá dàálẹ̀ yẹn láti lè sọ báyìí ṣùgbọ́n ní ọ̀rọ̀ ti ẹlẹ́kùn òjẹkùn ẹ̀kún gbà tó fẹ́ mú muslim muslim christian christian wọn tán mú káàkiri náà gbogbo wọn wọn wò ìsàlẹ̀ mọ́kè náà wò torí Tinubu ti wá láti ìsàlẹ̀ ń bí Obi eh, ó ti wá láti ìsàlẹ̀ ń bí eh, Adéwọlé Adébáyọ̀ ó ti wá láti ìsàlẹ̀ ń bí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà tátìkù àti kákánsó fẹ́ mú àwọn wá mú gbàkejì ń bí wọ́n sì mú pásítọ̀ ètò mú pásítọ̀ mú pásítọ̀ ètò lòkè lọ́hùn <laughs> ètò mú pásítọ̀ mú kìrìsìtẹ́nì ètò lọ sókè lọ́hùn ó lọ mú eh, Eh, pásítọ̀ náà lọ́nà náà kìrìtẹ́nì lọ́nà lọ́mú tó lọ jáwúsá wọn àti ẹ̀wá fi àyè lẹ̀ fóbìnrin rárá rárá kò sí kankan tó ronú kàn fóbìnrin ṣe igbákejì ní tẹlẹ́kùn òjẹ́ ẹkùn náà là ń sọ tá ń lọ mú lẹ́kùn lẹ́kùn bẹ́ẹ̀ bàbá ọ̀nà òun lè rò pé ẹlẹ́kùn òjẹ̀kùn tá à ń ṣe ó lè gbà láti ran ìjọba àwa wa lọ́wọ́. tí a bá ṣe dáadáa lẹ́lẹ́kùnjẹkùn ó lè má ni wípé tí a bá pín dáa bí àwọn ará ìlú kan wọn ní ọmọ péré láàárẹ̀ ẹ̀kan ò gbọ́dọ̀ jù kan lọ nǹkan tí ó fi lè ṣiṣẹ́ nìyẹn tá a bá ṣe ẹlẹ́kùnjẹkùn náà ẹ jẹ́ ká fi sí ìgbìmọ̀ ọba Yorùbá níbí kí ẹnìkan jẹ ní ìdílé kan wọ́n jọba ń bẹ̀ wọ́n tún lè jọ tó ń bẹ̀ so possible kan tó jẹ́ ọ̀tún nínú ilé tí wọ́n ti jẹ ọba àwọn aráàlú ò ní gbà then ìgbà tí wọ́n gbọ́dọ̀ jọ tó ń bẹ̀ likewise tí wọ́n bá ja ààrẹ mì kan náà á tún fààyè sẹ́lẹ̀mí láàyè láti eré ààbò míì káwọn náà tún jẹ igbákejì tó bá jẹ igbákejì á mú ìfọ̀kànbalẹ̀ wá bá àwọn tó kù pé èèyàn wa kan ló wà ń bẹ̀ wa kan ló wà ń for example ìgbà tí gómìnà Èkìtì wà ń bẹ̀ mo mọ̀ dáadáa àwọn sọ pé èèyàn mi ló wà ń pé mo fẹ́ lọ kí báwo lẹ ṣe yà mọ̀ ó lè yàn mí ni pé mo fẹ́ lọ kí but àyè ò wá gbà mí lọ́jọ́ yẹn láti lọ sọ́dọ̀ ẹ̀ wọn mo tún ní àwọn kan tó ń dúró dè mí síbi ibìkan tá a fẹ́ lọ ṣe mítìn pẹ̀lú wọn bí a bá rí i pé ẹgbà kìíní kìí ṣe èèyàn mi kọ́ ṣùgbọ́n ẹgbà kejì èèyàn mi ni àwọn tó máa ní igbákejì yẹn náà wọ́n á pọ̀ bí gọ̀gọ̀ ìṣúra then wọ́n lè submit abẹ́ ọmọ wọn eh, eh, kò sí nǹkan tó máa sọ ń bẹ̀ yẹn ọmọ àwọn adé wa sọ fún wọn. aṣojú aṣojú àwọn dáadáa. aṣojú àwọn dáadáa bí ò bá dẹ̀ wá ṣe dáadáa wọ́n á tún máa ní ò pé tí àwọn bá tún ṣe lẹ́ẹ̀kejì bóyá a tún ṣe dáadáa àwọn ọmọdé lè tún máa ṣe dáadáa. náà ló fà á tẹ́ pé wọ́n fi ń kùnà gbogbo ìgbà nígbà tẹ́ bá rò pé a ṣe dáadáa a ṣe dáadáa ọmọ bá ṣá ṣe ìdánwò tó bá fẹ́ẹ̀lì wọ́n ní kó rìpíìtì kíláàsì. bẹ́ẹ̀ni àwọn ọmọ ṣe ń ẹ bá ní ìbílẹ̀ lọ́wọ́ bàbá yìí pé ìgbà tí bàbá sọ pé ìgbà tí èèyàn wọn wà ń bẹ tó jẹ́ pé Fáyọ̀ṣe pé wọ́n fẹ́ lọ rí lọ kí pé tí wọ́n bá sọ pé ibìkan lẹ́nìkan ti wá ṣé káwá sọ pé bẹ́ẹ̀ ṣe wà yìí sìn pé nísìnyí ó ti gbà ló sìn àti láwọn bíṣọ̀bù ọ̀ríjínà àti láwọn bíṣọ̀bù òkú tí wọ́n kọ́ pàdé ńbẹ̀ ṣé pé a sọ pé bàbá bàbá ń ṣe ẹni sọ fún yín pé sọ fún wa sí pé ọ̀rọ̀ ní ẹlẹ́sìn kan náà yìí pé ká fọ̀rọ̀ ẹ̀kúnlẹ̀ ẹ̀ faramọ́ bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀ gbá tiẹ̀. èmi ò faramọ́ ẹlẹ́sìn kan gaskiya mi ò faramọ́ ẹlẹ́sìn kan nǹkan tó lè jẹ́ faramọ́ ẹlẹ́sìn kan ni pé eh, kò ní sí àlàáfíà nínú ọkàn àwọn ènìyàn nǹkan tá à ń bá bọ̀ tẹ́lẹ̀ ni pé tí eléyìí bá ṣe eléyìí yóò ṣe ìgbà tí Ọbásanjọ́ ṣe tiẹ̀ ó gbé mùsùlùmí sí ìgbà tí eh, Jonathan ṣe tiẹ̀ ó gbé mùsùlùmí sí ìgbà tí Yar'Adua ṣe tiẹ̀ ó gbé kristẹni sí then likewise this one bẹ́ẹ̀ náà ló ṣe yẹ kó ṣe rí nígbà tẹ́lẹ̀ wá rí báyìí ẹni pé máa fi wọ́n lọ́kàn balẹ̀ èyí wà lọ́wọ́lọ́wọ́ ẹ̀ muslim christian ni kí ni àǹfààní táwọn aráàlú ń jẹ. Hmm, àǹfààní tí wọ́n ń jẹ níbẹ̀ tí ẹ ò mọ̀ tẹ bá ni pé ó ní agbára o because ẹ má bínú pé mo ń sòyìnbó nǹkan tẹ dálẹ̀ sí àárín yorùbá ni hmm. ó lágbára nítorí ká ní pé kò ṣe christian muslim. Mm tí ọ̀rọ̀ wá ń ṣẹlẹ̀ báyìí bó ṣe ń ṣẹlẹ̀ yìí nàìjíríà lè mọ̀ sí mọ́ kó jẹ́ kìkì mùsùlùmí ni nàìjíríà lè mọ̀ sí mọ́ ṣùgbọ́n gbà wọ́n pé àwọn kristian wo ọmọ wọn ló wà ń bẹ̀ wọ́n ń fara balẹ̀ wọ́n ń fara da nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n bá jẹ́ pé christian christian ni ṣé ẹ mọ̀ pé tí nǹkan máa ń ṣẹlẹ̀ àwọn christian ló wà lórí oyè àwọn náà ló ń ṣe bẹ́ẹ̀ àwọn christian yìí but when ó gbọ́ èèyàn ló mọ̀ pé mùsùlùmí àti àti christian ló wà bẹ́ẹ̀ báyìí nítorí náà ó bẹ́tà kan jẹ́ ká kúkú ká wá gbogbo wọ̀rọ̀kọ̀ tá a máa fi ṣe àdá wa kí á gbìyànjú ká rí pé christian àti muslim ló wà lórí oyè fún wa tó bá jẹ́ pé ọ̀nà máa tún wọlé ní káyàrá máa ṣe lóore. ẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ìbéèrè yìí hmm. nǹkan kan wà tó ṣíwájú ẹ̀sìn ìgbà tá a dé láyé la bẹ̀rẹ̀ sí í ṣe ẹ̀sìn ẹ̀sìn hmm látọ̀run dẹ̀ ni lára nǹkan tí ọmọ ò lè sọ ohun tó máa jẹ́ láyé òun lẹ̀sìn torí pé kò lè sọ orí tó máa bí a sọ̀rọ̀ ọ́ sí pé muslim muslim ìyẹn ti káwo ẹgbẹ́ mm-hmm. APC bí wọ́n ti jẹ́ muslim muslim yẹn ẹ̀yà kan náà ti wá o mm. bá a dẹ̀ jẹ́ sọ̀rọ̀ yìí sí yorùbá ni wá mm. bá a bá ní mùsùlùmí ń bẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ àbí gbákejì ààrẹ nínú ààrẹ àti gbákejì ààrẹ alẹ́yàwó à ń bẹ̀ kí ni ìwòye yín pé ká bá fi ẹ̀sìn wò ó ká fi ẹ̀yà wò ó ẹsìn ẹni kò tẹ́yìn lọ́rùn mm-hmm. adẹlẹyàwó àbẹ yorùbá lajọ sọ ń sìn mm-hmm. ẹsìn dẹ ní gbàtàdé láàyè. la la mẹsìn irú ẹbí kọ̀ọ̀kan dẹ ní màmá tó bí mi lọ́mọ. òbí yorùbá ló fẹ́. ndé yín náà sì àwọn mùsùlùmí bẹ mm-hmm. kí ni ìwòye yín bẹ. ẹ ajá fún yín lórí point ẹ̀rọ àjùjáde yẹn pé nílẹ̀ yorùbá mm. àmú ẹ̀sìn báyìí. ní kokoko. àmú kokoko ọmọ lè máa ṣe christian kí ìyá máa ṣe mùsùlùmí wọ́n ní ọ̀dọ̀ àwọn ènìyàn wa tó kù ọ̀rọ̀ wọn ò fi bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ torí pé ẹ̀yà tiwọn tún yàtọ̀ sí tiwa bá sọ̀rọ̀ ń pa ẹ̀yà a síra wa lórílẹ̀‐èdè dáadáa gan-an torí mo rìn o àmọ́ rìn láàrin ilẹ̀ haúsá díẹ̀ so a yàtọ̀ síra wa gan-an dábàdẹ̀ ni pé bí wọ́n ṣe gbé kalẹ̀ lọ́wọ́ báyìí pé torí pé wọ́n ti jẹ́ eléyìí jẹ́ muslim but òkè ọ̀yá ló ti wá eléyìí jẹ́ christian wọ́n á jẹ́ káwọ́ pé ní òkè ọ̀yá ń bẹ christian wà ń bẹ àbí òsì christian bẹ́ẹ̀ ni ó wà ń bẹ tó bá dẹ̀ wà ń bẹ tó jẹ́ ká pín dáadáa kí ìfọ̀kànbalẹ̀ ó lè wà ẹ wá àwọn kan ti ń gbé pálí káàkiri ń sìn pé àwọn ò fẹ́ àwọn ò gbà àwọn ò fẹ́ àwọn ò gbà ṣé báwọn yẹn náà ló fẹ́ dìbò tí ọba tí ta ló ti mọ̀ bóyá a bá gbé christian àbí ta bá gbé muslim muslim bóyá àwọn èèyàn tiẹ̀ nídìbò yẹn wọlé fún wọn ta ló mọ̀ kò sẹ́ni tó ti mọ̀ ṣùgbọ́n ohun tí mo mọ̀ ni wípé kán jẹ́ kán ronú sí pé àwọn tó máa dìbò yìí náà ni kìrìsìtẹ́nì àti mùsùlùmí. tó ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí wọ́n tó máa dìbò náà mùsùlùmí àti kìrìsìtẹ́nì ni wọ́n ìyẹn tó bá jẹ́ pé wọ́n máa dì í lọ́nà tí ó kì í ṣe pé stomach infrastructure òun náà máa fi ṣe é tí ó kì í ṣe pé eh, ẹni tó rán agbádá tó rán bùbá tó rán kásọ̀kì fáwọn ọmọ gànfẹ́ eh, pé kò tún lè ṣeé ṣe fún wọn ó lè ṣeé ṣe fún wọn kí wọ́n ran aṣọ ọlọ́pàá aṣọ sójà fáwọn èèyàn lọ́jọ́ ìbò wọ́n tún lè ran aṣọ EFCC gan kó kó sí wọn lọ́rùn hmm. kọlọ́fíndé kò kò máwọn èèyàn ojúwò ewu lẹ fi wò ẹ̀yìn ara lé lórí ètò ojúkojú lónìí ó dà pé àní ìrìjù báyìí torí àkókò kò bá wa dọ̀rẹ́ ṣùgbọ́n lè darapọ̀ mọ́ wa lórí àwọn ẹ̀rọ alátagbà wa káàkiri bákàrẹ̀ adéjọkẹ́ lórí Instagram ẹ̀lẹ́rì ọ̀làyọ̀dé náà ọkùnrin fi hàn ìbẹ̀ ṣe rìn yẹn náà tó bá yẹ pé wá ní ìbéèrè àkótẹ́ ẹ̀yẹ kò yẹ kí n má dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn káàkiri tí n bá dárúkọ ìpínlẹ̀ yín kì í ṣe pé mo ṣàfojúdi ṣùgbọ́n ẹ jẹ́ kí n gbóṣùbà sàdánkátà kan fún àwọn ti ìpínlẹ̀ Èkìtì mm-hmm. Niger Kaduna à ń gbìyànjú tó bá ti gbé ètò sí orí afẹ́fẹ́ wọn yé má pè ah! fóònù mi máa ń kú ni ìgbà mi gan máa wò ó báyìí tí n bá ti rí àyà máa pé ah wọ́n ti bẹ̀rẹ̀ sí í ṣe kínní adúpẹ́ púpọ̀ lọ́wọ́ fẹ̀tẹ́ ẹni sí wa látòkè ọ̀yà ni ṣùgbọ́n nǹkan tá à ń béèrè fún lórí nǹkan tá a pẹ̀kẹ́lù lónìí a sì máa gbìyànjú láti gbé ẹlẹ́sìn ìbílẹ̀ wá sórí ètò ojúkojú àwọn tó yẹ pé wọ́n jẹ́ pé tó ń yàn láàyò tó ń sìn ni torí lórílẹ̀‐èdè nàìjíríà lónìí nǹkan méjì yà ń pariwo mùsùlùmí kìrìsìtẹ́nì mùsùlùmí kìrìsìtẹ́nì adẹ̀ láwọn nǹkan tó yẹ pé wọ́n ṣe méjèèjì ṣùgbọ́n tẹ bá wò wọn látòkèdélẹ̀ báyìí inú wọn kedere ni kò sí nǹkan náà wọn ní kọ́nù kọ̀ọ̀kan kan nínú tí wọ́n bá ń bá ẹ sọ̀rọ̀ à ń gbìyànjú láti gbé wọn wá àyẹ̀wò lẹ fẹ́ tò wọ́n sí lọ́dọ̀ nínú ọ̀rọ̀ òṣèlú ẹ̀sìn òun là ń sọ ẹ̀sìn là ń sọ̀rọ̀ lé lórí a máa gbé mùsùlùmí náà wá láti wá sọ̀rọ̀ lórí ẹ̀ a máa tún gbé ẹlẹ́sìn ìbílẹ̀ náà wá àti gbé kìrìsìtẹ́nì wá lónìí nìyẹn lórí tòjúkojú ẹ títí ọjọ́ mìíràn tá a tún máa bára wa pàdé ẹ jẹ́ kó máa dágbére lẹ́yọ kọ̀ọ̀kan torí pé ọwọ́ apá kún mi báyìí wọ́n tó ránṣọ mí ìfẹ́ mi náà kémi náà tó lọ ṣàṣejú bàbá lára àpótán ẹ bá àgbàrá níyànjú ní ṣókí káfíkásẹ̀ tó lẹ̀ mm-hmm. lónìí ẹ jọ̀ọ́ a fi ọlọ́run ọba bẹ̀yìn ni o tó bá jẹ́ ọ̀ṣàká kó o jẹ́ ọ̀ṣàká o sì jó sòko jó sòko wọ́n wulẹ̀ rán aṣọ sọ́run nígbà tó yìí ṣe bíṣọ́ọ̀bù tó yìí ṣe pásítọ̀ tó yìí ṣe ẹ jẹ́ ká lọ sàn án orílẹ̀-èdè adá adẹ̀tura afàyọ̀pàdé. tọ́ ẹ adélé ayé la lẹ́sìn àyàn wá látọ̀run ó wá kù sí wa lọ́wọ́ àti yorùbá àti haúsá àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì kí nàìjíríà tẹ̀síwájú ló yẹ kó jẹ gbogbo wa lógún bá a ṣe ń ba lọ yìí ó wá dọwọ́ wa ó dọwọ́ yìí bá a bá ṣe ṣe bẹ́ẹ̀ la ṣe máa bá a ò ní rí báyìí lọ yọ̀mí ọmọláyọ̀dé lórúkọ mi. bẹ́ẹ̀ ni o adéjọkẹ́ bákàrẹ̀ ló ń sọ fún pé kẹ́ ẹ ṣe pẹ̀lẹ́ kẹ́ ẹ ṣe kùtù nítorí kí ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ gba owó on promise ní hundred thousand ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀yìn wọ́n fún yín ní forty thirty láàrin ìṣẹ́jú mélòó àtẹni tó fún yín àtẹyin tẹ́ ẹ lọ gbà ó lè ní gbogbo yín tó bá pa ní ìjọba tó ṣe inú yẹ kán kó gbogbo yín kán rọ yín papọ̀ sátìmọ́lé ni adéjọkẹ́ òní rí jù báyìí lórí ètò Ojúkojú lónìí mo dágbére títí ọjọ́ mẹ́jọ tó máa fi rí pàdé ó dìgbà kan náà